في أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد وعليه الأمور وكل بدعة دلالة وكل دلالة في النار أكي أبين القوى نير لسني أهل السنة والجماعة lè ìrọ̀lọ́ ọba aláforíjì foríjì mi ya Razzaq pé owó náà ló ń wá ni ya Razzaq urzuqni ìrọ̀lọ́ ọba aláríjìkì ti àríjìkì fún mi ya Latif ìrọ̀lọ́ ọba aláàánú olùtúfùbì olùtúfùbì àmọ́ àwọn tí ó fún ọ náà kàlí wọn ní sọ pé olùtúfùbì pẹ̀lú rẹ̀ wọ́n kàn máa ṣe aláàkíbi lásán ni máa fa aláàjìbù ẹ̀dẹ̀bà ń sùn kọ́lá ìlúmi bára ìlú pé yóò ti sọ̀rọ̀ àìlú kan wọ́n ti mọ̀ pé ní yálà tíìfù ẹ̀ ẹ̀ àwọn kan jẹ́ yálà tíìfù ẹ̀ àwọn kan sọ ẹlẹ́bí wọ́n ní ẹ̀kọ́ yázálì gbogbo àwọn nǹkan ó kọ́ lọ́wọ́ bá alẹ́ kíọ́lá kí wàá mọ̀ sọ́ra níbẹ̀ gbogbo àwọn nǹkan báyìí àrífin orúkọ lọ́wọ́ bá ni àyìnbá pàtàkì orúkọ lọ́wọ́ bá alẹ́ kíọ́lá ni ṣéèkùn dàtà wá sáré ilé ibi àtúmá ìyí àwọn orúkọ rẹ̀ ló mọ̀ bí sátẹ̀gùn lọ́sọ́dọ̀ rẹ̀ kàmá tàwásálà ayub aleyhi salam gẹ́gẹ́ bí anabi ayub aleyhi salam gẹ́gẹ́ bó ti si fi orúkọ lọ́wọ́ bá alẹ́ kíọ́lá sátẹ̀gùn ńgbà tọ́lọ́wọ́ bá alẹ́ kíọ́lá fàdánwó kan tí àárẹ̀ dé bá tí dúkìá rẹ̀ lọ táwọn ọmọ rẹ̀ lọ tí ò sí kankan mọ́ ẹ̀ gbàmìlẹ̀ parun kí wọ́n á ní ànábì àyùbù wí fọlọ́mọba àdékẹ́ọ́lá in suratul anbiya aya ìdítírì ó ní inni masaniya dur wa anta arhamur rahimin ó ní ìnira kàn mí yàtí mo wà nínú ìnira ara ni mí wa anta arhamur rahimin ìwọ náà sì lọ́ba tí kẹ́yàn ju gbẹ tó bá lè kẹ́yàn lọ. sẹ́wọ̀n kí ló ṣe oníṣìí ó fi orúkọ ọlọ́wọ́ bá àdékẹ́ọ́lá ó fi sàtẹ̀gùn pé mọ́sà yọmí nínú ìnira yìí tawassala ila Allah bi annahu arhamur rahimin kí ló dé o ó ṣe àtẹ̀gùn pẹ̀lú pé ọlọ́wọ́ bá àdékẹ́ọ́lá lẹ́ dín kẹ̀yàn ju owó ẹdí máa ń Allahu ọlọ́wọ́ bá àdékẹ́ọ́lá ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Yunus anabi Yunus òun náà sọ́dọ̀ ọlọ́wọ́ bá fi batni al-hut fi zulumat nígbà tó wà nínú ẹja ẹja gbé anabi yunus ó gbé mi fi zulumat anabi yunus wá wà nínú òkùnkùn mẹ́ta òkùnkùn mẹ́ta òun náà anabi yunus wà nínú ẹ̀ kí lókùnkùn alákọ̀ọ́kọ́ zulumatul bahr òkùnkùn odò tàbí bá wà ń sálẹ̀ odò yóò sun kùkùn anabi yunus bẹ nínú òkùnkùn yẹn wa zulumatul layl òkùnkùn òru ó tún wà nù ẹ̀ lóru kí tó wà lókùnkùn ẹlẹ́kẹta wa zulumatu báàkì ní lùhùd òkùnkùn nú ẹja anabi nuhu wa anabi yunus ìwà ń bẹ nínú àwọn òkùnkùn mẹ́tẹ̀ẹ̀ta tá sọ yìí kí anabi yunus wa sọ ọba àdìkẹ́ ọlá nípa náà dá fi zulumat inú òkùnkùn mẹ́tẹ̀ẹ̀ta tó wà yìí náà kò gbàgbé ọlọ́wọ́ ọba àdìkẹ́ ọlá kò rántí kankan mi àfọlọ́wọ́ ọba àdìkẹ́ ọlá fi zulumat ó bẹ̀rẹ̀ sí pé ó bẹ̀rẹ̀ sí ṣàdúrà alla ilaha illa anta subhanak ipe kò sọ́ba kan tó lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún àfiwọ́ náà subhanak mímọ́ rẹ ọlọ́wọ́ bá alẹ́ kí ọlá wa anta subhanaka inni kuntu minaz zalimin mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi mo wà nínú àwọn alábòsí nínú àwọn tí ọtún mọ́bi tọ́ ọba alẹ́ kí ọlá nù ibi tó bá yẹ kó fẹ́ wo tẹ̀sẹ̀ mi ní o ní ṣàánú mi mo lẹ́ṣẹ̀ lọ́rùn àìṣedéédé mi pọ̀ àmọ́ mọ́sàsì kí ni mi mọ́sà wàánù rẹ kó fi ṣàánú mi anabi Yunus wa bẹ̀rẹ̀ sí tọrọ àdúrà yìí ìpè ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin kò sọ́ba kàbí Allah subhanahu wa ta'ala mímọ́ rẹ mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi pínú àwọn alábòsí ni mo wà kí lọ́lọ́ wa dá lóhùn ní suratul anbiya aya eighty seven to eighty eight ó ní fastajabna lahu fastajabna lahu nígbà tó bẹ lọ́hùn pẹ̀lú eléyìí ọlọ́run bá lè kọ́ láti dá lóhùn tó ẹ wá rí gbogbo àwọn eléyìí nísìnyí àpẹẹrẹ ni fún wa pé àwọn anábì ọlọ́run ọba àdìsọ́lá tí wọ́n ti kọjá lọ síwájú so àwọn náà máa ti kí wọ́n á máa ṣe àtẹ̀gùn lọ síwájú ọlọ́run bá àlekè ọlá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ wàtàwàsàlà ilà allah ibi tawhid kí ni anabi yunus fi ṣe àtẹnusọ́dọ̀ ọlọ́run bá àlekè ọlá àtàwhid ìmọ̀ ọlọ́run bá àlekè ọlá lọ́kọ̀tẹ̀sọ àìpa nǹkan mi papọ̀ ọlọ́run bá àlekè ọlá òun ló fi ṣàtẹ̀gùn wàtàwàsàlà ilé ibi tasbihihi ó sì tún fi ìfọ̀ ọlọ́run bá ó sì fi ṣàtẹ̀gùn ó ní subhanak ẹ ó ní subhanak ó ní mímọ́ allah subhanahu wa ta'ala wàtàwàsàlà ilé yìí bi'tirafihi bidhanbihi ó sì tún fi ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó tún ṣe kíni ó fi sàtẹ̀gùn ẹ̀wọ̀n kan mẹ́ta àtàwọ̀hìd ẹ̀ ó fi àtàwọ̀hìd òun náà lára kọ́kọ́ nínú tó fi sàtẹ̀gùn kí lẹ́lẹ́kẹ̀ẹ́ tó tún fi sàtẹ̀gùn àtẹ̀síbí ọ̀pọ̀lọpọ̀ bá àlekí ọlámá kí lẹ́lẹ́kẹ̀ẹ́ta al-i'tiraf bi dhanbihi ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ yá ẹlẹ́ṣẹ̀ ni mí o alábòsí ni mí ẹ́ mo sàbòsí fẹ́mi ara mi dákun mọ́sá gbàdúrà mi so eléyìí nìsín ẹ̀ rí i pé látara àwọn ṣe gbogbo